nǹkan náà ni wọ́n. nǹkan náà ni wọ́n nǹkan náà ni wọ́n ṣùgbọ́n ara tí a ń sọ nípa ewu èèyàn tí àwa jẹ́ nìyẹn ẹ wo ogun tí eighteen forty yẹn àwọn Yorùbá tán jẹ́ alábọ̀dé táwọn ọmọ ogun tiwa tí wọ́n tí wọ́n kó pẹ̀lú àwọn ọmọ ogun ti àwọn Fúlàní nígbà yẹn àwọn tó jẹ́ alábọ̀dé tiwa. Ti wọ́n pa wọ́n ní lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn tó wá jẹ́ àwọn ọmọ ogun tiwọn tí ò ń ṣe àwọn Yorùbá tán lọ lẹ̀dí àpò mọ́ wọn láti bá Yorùbá jagun wọ́n dá wọn padà ní wọ́n kó wọn lé Fúlàní lọ́wọ́ ẹ máa lọ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o ìran mẹ́rin ló lè ṣerú ẹ̀ wọ́n á pa àwọn alábọ̀dé yẹn wọ́n á dẹ̀ pa àwọn ọmọ ogun tiwọn yẹn náà ni ṣùgbọ́n báwo ni ìmọ̀ bí Ọlọ́run ṣe dá ẹ̀yà wa and uh, ifá nítorí pé ẹlẹ́sìn kìrìsìtẹ́nì lèmi tẹ́lẹ̀ gbogbo alamọ̀ yẹn pé ìṣẹ̀ṣe lèmi ṣe ń sìn nínú tí adẹ̀ ti gbọ́ tá a ti mọ̀ torí àwọn bàbá wa wọn máa ń dáfá lórí gbogbo tán bá fẹ́ ṣe látijọ́ ni wọ́n dáfá ńgbà yẹn náà ifá sọ pé a gbọ́dọ̀ darapọ̀ mọ́ ẹ̀yà míì ìkìlọ̀ làwọn bàbá wa ò gbọ́ ẹ má darapọ̀ pé àbámọ̀ ẹ má padà túká ni ṣùgbọ́n àbámọ̀ lẹ máa bá kúrò ńbẹ̀ ẹ lọ béèrè lọ́wọ́ gbogbo àwọn tó bá mọ̀ pa àwọn Ifá tó dàgbà tí wọ́n sọ fún àwọn bàbá wa àbámọ̀ lẹ máa bá kúrò ńbẹ̀ Ifá dẹ̀ sọ̀rọ̀ fọ́dà àbọ̀mí ọ̀nísàn yẹn lórí ètò